Èyí ni ètò ìkẹtàdínníọgọ́rùn-ún. Orúkọ mi ni Ìfẹ́lérè Ọmọlọ́ládé. Mi ò lè dúpẹ́ lọ́wọ́ yín tó fún àwọn àtìlẹ́yìn yín fún gbogbo ìgbà, fún ìfẹ́, fún àwọn ọ̀rọ̀ ìyànjú tẹ fi ń ránṣẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ kì yóò ṣaláì ní ohun tó dára nínú ayé. Lórúkọ Jésù. back in the day. A good man called Mr. Faraday. He gave us the meter, making our lives today better. Shaping a person we build it. We give us computer, we they make us educate too. Now all those good good people, now them open the way, where they make us elevate too. lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa àwọn olùwà nínú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn mo sọ nǹkan tí wọ́n ń wá àti ipa tí àwọn nǹkan tí wọ́n ń wá náà lè kó lórí ayé wọn àti lórí àwọn ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn. Ní ọ̀sẹ̀ yìí, n ó tún máa sọ̀rọ̀ nípa oríṣi àwọn ènìyàn mìíràn nínú àwọn ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn. Àwọn wọ̀nyí ni mò ń pè ní olùjàǹfààní. Ṣé rí àwọn olùjàǹfààní yìí? Díẹ̀ ni wọ́n fi yàtọ̀ sí àwọn olùwá. Ohun tó kàn yàtọ̀ ni wípé níbi tí àwọn olùwá ti jẹ́ àwọn ènìyàn tí wọ́n pàdánù ohun kan tàbí tí wọ́n ń pòǹgbẹ fún ohun kan nínú ayé wọn bóyá bí ìfẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá. Àwọn olùjàǹfààní yìí àwọn tìkára wọn kì í ṣe pé bóyá wọ́n ní àléébù kan tàbí wọ́n ń pòǹgbẹ fún ohunkóhun nínú ayé wọn. Àmọ́ gbogbo àǹfààní tí ó bá ti wá sí ojú ọ̀nà wọn tàbí tí wọ́n bá ti rí, òun ló máa ń ṣe àmúlò ẹ̀ láì ro ti ẹnikẹ́ni. Àwọn olùwà ṣe láti ṣe ohunkóhun nígbàkigbà fún ẹnikẹ́ni tí ó bá ti máa fún wọn ní ohun tí wọ́n ń pòǹgbẹ fún ṣùgbọ́n àwọn ajàǹfààní kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láti fi fún ènìyàn ohunkóhun tí wọ́n bá lè gbà òun lọ́ máa ń ṣàwárí múwámúwá lápá ẹyẹlé wọn ń ké kò sí bí wọ́n ṣe lè jàǹfààní tó wọn kì í nítẹ́lọ́rùn bí àfòmọ́ lára igi tàbí ewébẹ̀ òun ni wọ́n ṣe máa ń hùwà wọn kì í bọlá fún àwọn ààlà tí àwọn ènìyàn bá pa nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú wọn, wọn kì í jólóòtítọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó máa ń ṣòro fún wọn láti lè fi iyì fún àwọn ènìyàn. Èèyàn lè ṣàkàwé irú ìwà tí wọ́n lè hù nígbàkúùgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, wọ́n máa ń gbé àwọn àǹfààní tí wọ́n fẹ́ jẹ ga ju àwọn nǹkan rere tó yẹ kí wọ́n ṣe lọ. Nígbàkigbà tí wọ́n bá ń wá àǹfààní, ohunkóhun tí ó bá gbà òun lọ́ máa ń fún un. ènìyàn ò báà máa kú lọ tí wọn ò bá ti ní rí àǹfààní láti ara ipò tẹ́ni náà wà wọn kò ní bìkítà. kò sénìyàn tí wọn ò lè jàǹfààní lára kò sí ipò tí wọn lè jàǹfààní lára ẹ̀. ọ̀kánjúà ni wọ́n wọ́n dẹ̀ máa ń jẹ́ aládàánìkanjọpọ́n. As I dey sing my song, Baba you dey give me joy. Oh make you dey bless my voice make e no turn to noise oh. as i dey sing my song e dey give all my people joy oh. make we dey love one another and that is the reason i want to say do good oh. ẹ má ṣì mí gbọ́ o ó dára kéèyàn jẹ́ ajàǹfààní torí àwọn olóyìnbó gan bọ̀ wọ́n sọ wípé opportunity once lost may never be regained tí a bá sọ àwọn àǹfààní tó yẹ kéèyàn jẹ nù èèyàn lè má rí wọn gbà padà mọ́ Àwọn ajàǹfààní yìí wọ́n ní àwọn àbùdá rere nínú ayé wọn èyí tí a ti rí ìwòye nǹkan rere látara gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀, wọ́n máa ń ní ìmọ̀, wọ́n lè ṣẹ̀dá nǹkan tí wọ́n bá fẹ́, kò sí ohun rere tí wọn lè mú jáde látinú ipòkípò tí ó bá wà nílẹ̀, wọn kì í jẹ́ kóhunkóhun kó ṣòfò, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ohunkóhun tí wọ́n bá fọkàn wọn sí láti ṣe, òhun ni wọ́n máa ń ṣe. Àmọ́ ibi tí ààlà tẹ́ẹ́rẹ́ wà, orin tó bá jẹ́ wípé èèyàn máa ń wá àǹfààní sí ìpalára àwọn ẹlòmíràn fún ara tẹni nìkan téèyàn ò ro tọmọnìkejì ẹ̀ mọ́ tiẹ̀ ní ibi tó ti ń wá àǹfààní tàbí ní ọ̀nà tó fi ń wá àǹfààní, èyí ni kò dára. Táwa bá wá ní ìbáṣepọ̀ kan tàbí òmíràn pẹ̀lú àwọn ajàǹfààní ní ọ̀nà tí ò tọ́ wọ̀nyí, nǹkan téèyàn gbọdọ̀ ṣe ni wípé èèyàn gbọdọ̀ dá irú èèyàn bẹ́ẹ̀ mọ̀, kéèyàn pa ààlà nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹni náà, kéèyàn dẹ̀ rí wípé èèyàn jìgìrì sí ojúṣe tó yẹ kéèyàn ṣe nítorí pé kíni, a ò lè tẹ́ gbogbo ènìyàn lọ́rùn ní gbogbo ìgbà. A kò gbọdọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó wa ní papá mọ́ra, a gbọdọ̀ máa wòye sí ìwà àti ìṣe àwọn ajàfúnẹ̀tọ́ yìí nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn, ìyẹn tó bá jẹ́ wípé a ò lè gbọdọ̀ máà ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, a gbọdọ̀ máa ṣọ́ra fún wọn, ṣùgbọ́n tó bá jẹ́ wípé a lè máà ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, a lè yẹra fún àwọn ajàfúnẹ̀tọ́ wọ̀nyìí. Ẹ má jẹ́ kí á fọwọ́ bo àwọn ìwà ẹ̀tọ́ àwọn ajàǹfààní lọ́nà àìtọ́ wọ̀nyí, ẹ̀ka aṣojú abẹnugan kà tú àṣírí àwọn ìwà ẹ̀tọ́ wọn tí a bá fún ajàǹfààní ní àǹfààní láti rin ìrìnsẹ̀ bàtà méjì, mo fẹ́ ká mọ̀ pé yóò rin ọgọ́rùn níhìn ni a máa fi ètò tòní kọ́ sí mo rọ̀ wá láti wà ní àlàáfíà kí ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè nàìjíríà kó wo àwọn orílẹ̀-èdè àgbáyé sàn kó sì pèsè fún àìní gbogbo wa lórúkọ jésù eré gbogbo di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.